بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أن إنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وَعَفَا عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاقبون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون الحمد لله رب العالمين صلوات ربي وسلامه على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه ومن نهجا وسنى بسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أدبكم الله ọba tí ọpẹ́ tó sí tó mú wa rí ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìṣèjúmọ́ alákọ̀ọ́kọ́ ní oṣù rọmọdọ́nù fourteen forty four ìkẹ́ ọlọ́run bá ti jẹ́ rẹ̀ kó máa bá nìbọn muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì tí ọlọ́run bá fi odidi alukuraani hàn tí alukuraani jẹ́ hudani náàsì tí ń jẹ́ mọ̀nà èèyàn wà báyìí náà ti ń nínú wọ́n ìfọ̀rọ̀kọ́ni ó sì jẹ́ àwọn àlàyé ọ̀rọ̀ àwọn ẹ̀rí jẹ́bi tó tó ti mú ìmọ̀nà jáde. ọlọ́run fi Al-Qur'ani ran ti gbogbo àgbáńlá ayé kó lè jẹ́ ìkìlọ̀ pé ọkùnrin náà ààlà ní nànà rí rọ̀ kó lè máa jẹ́ ìkìlọ̀ gbogbo àgbáńlá ayé. ọlọ́run ọba ìlú kẹra sọ Al-Qur'ani fún. Al-Qur'ani yìí ìwé ayérayé ni ìwé òfin tó gbé ìwé òfin mi ni ọlọ́run ọba ìdíje ọlá kò fẹ́ ní ìwé tó dúró déédéé títí tọ́pẹ̀ àti gbogbo ibi tó kú déédéé iná náà ń rẹ̀ lókòrò àná ìyá adé ìdí ìlàdé ìdí àkọwà. alukoro áàní ọlọ́run ọba ni máa ń fi ní mánà lọ́sí gbogbo tó dúró déédéé gbogbo tó yẹjú pẹ̀lẹ́ mọ́ bá alukoro áàní pẹ̀lú ọlọ́run fi kúrò áàní tó yẹjú yìí ìtọ́ni sọ́nà ni ìsìnkì ni gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ nínú Al-Qur'ani Karim ní gbogbo ẹni tó jẹ́ ọlọ́gbọ́n tó jólóye gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo gidi yóò máa rí ọgbọ́n ẹ̀kọ́ àti dáadáa kọ́ látara Al-Qur'ani ní ọlọ́run náà ní wọn Muhammad sallallahu alayhi wa ala kó bá wa fẹ́ ànẹ́gbà Muhammad. sallallahu alaihi wasallam àtàwọn aráàlú àtàwọn sàábì ẹ̀ gbogbo ẹni rí ẹni dáadáa tó bá ti dáadáa tẹ̀lé lánàá wọn tí a ń bá bọ̀ wá nínú O lánàá òun náà ni a ti tún wà lónìí tí a máa nípa òun náà ni fi ṣe máa nípa pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú sànẹ́bù Muhammad sọ́sálà bó tó dé àwọn tí wọ́n ń gbá wẹ̀ lásìkò yẹn ọlọ́run ọba ìdíje ọláwọ̀ fún wọn láwọn ẹ̀tọ́ kan ọlọ́run ò sí àwọn nǹkan kankan lẹ́tọ̀ọ́ fún wọn ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run sí lẹ́tọ̀ọ́ fáwọn tá a jẹ́ àlùkò máa nẹ́bí sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́run fún àwa tí àwẹ̀ tí wá fi yàtọ̀ sí àwọn tó ṣáájú ní akẹ́lẹ́kọ̀ọ́ àti sáà fáwọn kan ṣáájú àlè ọmọ ìsìláàmù yìí ti àdébà Muhammad sallam lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlásẹ́ lẹ́sọ̀ fún wa rí pé bí èèyàn bá jẹ ràfẹ́ ọlọ́wọ́ tún lò ní nǹkan tí ó ti kéyìn olókun àti àtàgbàrà àwọn ajẹ́ pé kò ti sáà níbẹ̀ ìlú etí ti ń gbọ́ àwọn etí ti ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ etí ń gbọ́tẹ̀ sí báyìí ọ̀pọ̀lọpọ̀ ó ti rọjọ́ torí pé ẹ̀sọ́ jẹ sàrí gan ó ti ń rọjọ́ kátó apẹ́ni tí ọ̀jẹ̀ sàrí òòrùn báraka lọ́lọ́wọ́ ọba ìlú kẹlẹ́sì ti gẹ́gẹ́ bí anẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam ti sọ. nínú àwọn kan tí kò sí nínú ìṣesí àwẹ̀ àwọn tó sáájú òun náà ní ìsúnmọ́ ìyàwó lálẹ́ àwẹ̀ lọ́lọ́wọ́ ọba ti tà wá lọ́rẹ̀ kó fi jí ìkì wa kó fi ṣe wá láàánú ṣe dáadáa sí wa nítorí pé ọba máa ń tẹ́mi wá kó ọmọ tẹ́mi wọ̀ kó ọmọ tẹ́ alágbára lórí ẹ̀ sì máa ń tà lágbára lórí ẹ̀ síbùn lọ́dà wa ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. ọlọ́run máa ń tọ́já ó sì máa àwọn ẹ́ńjìn tó gbé sí wa lára ọmọ bí wọ́n ti lè máa fi ó sì máa ìtara wa gbà ọmọ ìtara wa ò lè gbà òun lọ́jà wa aláàtúndé wa lórí kò lè ṣe kankan lókùnkùn wa tó lè gbọ́ bí àjẹ wa gbogbo ń tó ń ṣe lófin wa lórí kọ́fẹ́ sàánù wa ni ọlọ́run wa sọ fún wa yìí pé òhìn ìlànà kan lẹ́yìn látàkùn yá ni rọ́pàlù ìlànà ìdájí kan ọlọ́run ni wọ́n ṣe lẹ́tọ̀ fún yìí wọ́n lọ́ọ́ ṣe lẹ́tọ̀ fún yìí láti máa súnmọ́ àwọn ìyàwó yìí ní alẹ́ àwẹ̀ ọ̀nà ní bá a sọ ńlá fún mọ́ àǹtọ̀ ní bá a sọ ńlá fún àwọn ìyàwó yìí aṣọ ọ̀bùra yìí ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ti jẹ́ aṣọ ọ̀bùra fún wọn lálẹ́ báwa náà ti mọ̀ yìí pé àwọn ìyàwó wa aṣọ ni wọn jẹ́ wọ́n jẹ́ aṣọ tá à ń àwọn di asọ fáwọn náà níbí báyìí àwọn sọ lọ́pọ̀lọpọ̀ yìí pé tá a bá wo bọ́lọ̀ ti pàtà fún wa yìí fi aṣọ tá à ń gbé ìyàwó wa bí àwọn wa ti jẹ́ asọ, ni fún wa á sẹ́mọ̀ pé tipẹ́tipẹ́ àwọn bàbá wa lẹ̀ yorùbá wọ́n máa wọ́n máa pa àwọn àròkò ránṣẹ́ wọ́n pa àròkò ránṣẹ́ fún kàkàkà wọ́n bá mú àwọn ewé kàkìkì kan tó bá mú ọ̀bẹ tó ń fi sáàrin rẹ̀ tó ń fún ẹnìkan tó jẹ́ ẹlẹ́sẹ̀ pé kò mú lọ lóka wọ́n ti mọ̀ fún wọn pa ẹ̀ àròkò ni mo ní o fún ọ láròkò yìí kò dúró gbé tirẹ̀ wá nǹkan ní omi ti lọlé wọn lọ wọn lọ fún wọn létí bó ṣe padà rí bẹ́ẹ̀ náà ni láwùjọ ti wáyé àwọn àrùkò kárùkò ṣẹlẹ ìsìlámù ọfẹ o tọba ní í ṣe pẹ̀lú ẹbọ ṣẹlẹ ìsìlámù ọfẹ ṣe pé tí wọn bá jáwé àkókò máwọn ewé kan tí wọn bá fi ránṣẹ́ síyàn wọn fẹ́ kó ju ìgbàlódé kọjọ báyìí bẹ́ẹ̀ náà ni nínú orú ntọ́nà ọba subhanahu wa ta'ala sọ yìí bí èèyàn bá ra ọ̀ndàwíẹ̀ tó lè ń pè bẹ́ẹ̀ àwọ̀tẹ́lẹ̀ àbí gbogbo ti jẹ́ mọ́ra àwọ̀tẹ́lẹ̀ bí èèyàn bá ra lọ́ba fẹ́ránṣẹ́ sóbìnrin obìnrin tí ò lọ́kọ rárá kò sí ìjọkọ̀ wá fẹ́ránṣẹ́ sí i máa yóò bá rere tó sì jẹ́ni tí ó ti gbọ́n tó ti lóye tó ní ìrírí dáadáa pé á ah, ọgbọ́ èdè ìjìnlẹ̀ rẹ̀ náà yé ó ní ìtumọ̀ bóbìnrin náà bá ra àwòtẹ́lẹ̀ ránṣẹ́ sọ́kùnrin ó ní ìtumọ̀ ọkùnrin ra ọ̀ndàwíà ọ̀ndàwíà tó bìnrin lè lò ọ̀rà ọ̀rà ti gbá àyà náà sí ọ̀rà ti fàlẹ̀ sí ọ̀rà tẹ́ẹ̀sì sí gbogbo àwọn kan yẹn ọ̀rà wà fẹ́ràn sí arúgbó nìyí ọ̀pọ̀ àrùkò fún ni pétọ̀ àwọn nǹkan wọ̀nyí ó rí pípẹ́sípẹ́sí ní nǹkan ara rẹ tó o bá wọ̀ irú bó ti rí òun bó ti jẹ́ sí ọmọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yọ kí ni ìtumọ̀ rẹ̀ jàmá wọ́n fẹ́ẹ́ fi ọ. abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ mà wọ́n já yín sí i. ìtumọ̀ ni pé bí aṣọ yẹn ṣe ń yọ ọ lára ó wù mí tọ́lọ́wọ́n bá dé dàbá fẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé bíbí àjọ ti padà rí náà bẹ́ẹ̀ náà lòdùn yẹn kọ́mẹ̀ yà máa dúró láti sọ fún yàn pé ah, èyí ò ti àwọn bí ẹ ṣe ìgbójú kí wà rárá à tàbí tàbí ìdùnnú ẹ̀ ti à ń ra ah, ẹ̀ ti rí hàn ẹ̀ ti ẹ̀ ti àmọ́ rárá ah. ṣé kí ònìkan lè ṣe ilé ẹ̀kọ́ làjú fún ni ṣé ìsọmọ àbílẹ̀ ni bẹ́ẹ̀ ìsọmọ ojú ni àfojú báyìí sọ̀rọ̀ àdúgbò báyìí sọ̀rọ̀ ẹ̀ gbọ́ àwọn kan bẹ̀rẹ̀ àbí ẹ̀kọ́ ni obìnrin náà lè ra ó lè ra nǹkan dàwí àti ọ̀ràn àlọ́ńtẹ́ ó rí i pé áá masha Allah ọlọ́run lọ́dọ̀ àyàn báyìí tabarakallah ahsanul khaliqin gbígbọ́n pọ̀ ọlọ́wọ́n bá wọ ìbùkún ní forúkọ ọlọ́wọ́n bá wọ ọba tó mọ̀ nǹkan dá áá káì eléyìí nínú ẹ̀bùn tọ́lọ́ọ̀kùn yìí tó ń wúlò fún lù tí ń wúlò fún ara tí ń wúlò fún àwọn èèyàn yìí eléyìí bá jọ pé èèyàn ó súnmọ́ pẹ̀lú àná ọlọ́pẹ́ náà torí rẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ àrùn ọ̀dàwí o sí ọ wọn náà wàá mọ̀túnmọ́ rẹ̀ o àmọ́fà àránṣẹ́ sí ọ ọ wàá o rẹ̀ ọlọ́kàrà arásán ni lásán bá wọn wọn sọ fún ọ ní pé bí ọ̀dàwí àyẹ̀wò bí bọ́ksà yẹn ti ń kan sí ara rẹ̀ gàgàgàgàgà ó wù òun náà kọjá pé kò ní sí bọ́ksà yẹn bẹ̀ máa ń jọ̀kà kò ní sí ọ̀dàbí ẹ̀yìn bẹ̀ sẹ́yìn pé ara tòun náà kọ̀ máa kàn ọ́ lára ń pààrọ̀ kò ní pé àfáàbò ní pé tẹ́lẹ̀ òní ìkù mélòó lọ́wọ́ àgbẹ̀ wọn náà báyìí pé fèsì kan náà ló kù ẹjẹ wà mẹ o bọjẹ fèsì kan ẹjẹ kì í dí fèsì yẹn ìtumọ̀ rẹ̀. ìwà ọ̀sẹ̀ o lọ́gbẹ̀ ahán yàwá èmi náà mo ti mọ tí mo lè rà ránṣẹ́ ní ìsìn wọ́n á ti rà ránṣẹ́ ó ti túmọ̀ báyìí báyìí báyìí báyìí lọ́wọ́ ajá àwọn ọmọdé ìsìn ni sẹ́yìn pé kò sí Yorùbá gidi lẹ̀ gan-an ẹ gbogbo ẹ kparu lọ fi ẹ kparu lọ lédè yorùbá ẹ má sọ̀rọ̀ ẹdìgbò bí o ẹ má sọ̀rọ̀ ẹdìgbò bí o dégbò bí ẹ gbẹgbẹ yorùbá ní tètè wá tuntun náà ẹ lọ jẹ sólò ẹ jẹ sólò tí sólò ẹ jẹ sólò wá lédè yorùbá ẹ ọ yàtọ̀ sẹ́ ń bá wọn yẹn wọn mọ àwọn kan wọn mọ arúgbó o wọn mọ arúgbó ìtọ́ sọ́kútà àràtà gan ọbẹ̀ mú ọpá gan tí kò kọ́ wá lọ pa lóko àbí ẹ̀kọ́ wá yọ máa sọ fún mi àbí ẹ̀wá gbà mí à ayẹyẹ sọ ṣe bọ̀ ọ̀rọ̀ símọ̀ sọ lọ́yọ̀ kẹrẹ àfún mi ní símọ̀ màdì mo dẹ̀ sí èrè oníwọ̀ ọ̀rọ̀ àfún mi ní sínú àwọn máa kẹ́kẹ́ ni èmi ń sọ ọmọ Yorùbá o ọ̀tọ́ báyìí ọlọ́run láwọn obìnrin wa wọ́n nà ní aṣọ wá àtọ́m lè bá sọ̀ láwọn asọ̀rọ̀ yìí náà jẹ́ fún wọn. ó sọ ìyàwó daṣọ tá à ń wọ̀ ó sọ àwọn náà daṣọ tí wọ́n wọ̀ látara àmójútó ìfarakínra ìfọkànbalẹ̀ sára rẹ ní ibẹ̀ láàrin fún ọkùnrin àti ìyàwó. ọlọ́ni àrímọ́ lọ́wọ́ anákọ̀ọ́kọ́ ọba tó da yín ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fẹ́ yìí fífa yín ta sẹ́mi yín kò ẹ́ sẹ́mi yín kò ó ti di Ramadan wọ́n sọ pé ìgbọ̀dọ̀ súnmọ́ yà wò ọlọ́run mọ̀ pé ẹ̀yin náà ipa yín ọ̀ka ipa yín ọ̀ka ẹ̀ka fẹ́ máa dọ́gbọ́n ni bẹ́ẹ̀ sì lẹ́ẹ̀ fẹ́ máa dọ́gbọ́n òun gbogbo ẹ̀ pápátá náà lọ́lọ́run ọba dẹ́dà ló ti máa nígbà tó ọlọ́run ti ti mọ̀ ọ́ ọlọ́run ti fẹ́ gbé wàhálà fọyín lọ́rùn ọlọ́run ọba dẹ́dà ọ wá sí ọ̀rọ̀ fún yín kò ṣe dáadáa fún yín ìgbà tó ọlọ́run ti mọ̀ yín pé ẹ̀fẹ̀ máa dọ́gbọ́n ni ẹ̀fẹ̀ máa dọ́gbọ́n sọ́dọ̀ àwọn obìnrin yẹn tọ́ ìgbà ọlọ́run ti tó ti mọ̀ yẹn síwájú ìní sọ́nà ọba ìgbẹ́gbẹ́ ọ̀sẹ̀ fún yín nígbà tó fi rí ìdí yẹn pẹ̀lú yín sọ́nà ọ̀sẹ̀ ni pé ọlọ́run ọba ní fatáàbà àlẹ́ ìgbọ̀n wà á fà ọlọ́run bá tọ́ba yìí ọgbà tó túbọ̀ dá yín kó sàmójúkò òkú yìí. wọ́n lé àná bá ṣòro ọ̀nà ọ̀rẹ́ tẹ ó máa kásábà lọ òlàkọ̀ ọlọ́run ní òfin yíyọ̀dá bá ṣòro ọ̀nà báwọn obìnrin yìí ṣeré yẹn lálẹ́ o ẹ bá wọn ṣe péré tẹ bá fẹ́ bá wọn ṣe wọ́n bẹ tẹ wo máa kásábà lọ òlàkọ̀ gbogbo tọ́lọ̀ ti kọ̀ fún yín ẹ wá wo tọ́lọ̀ ọba fún yín pé ẹ ṣe bẹ́ẹ̀ sí ẹ má dà kàkà sí ọlọ́pàá ní àǹfààní lọ́wọ́ akókó ní káfíń wojú wọn lásán káṣí bójú ní abẹ́rẹ́ ṣe lọ́wọ́ ní ọ̀pá lọ́wọ́ lásán èrè oṣù lọ́wọ́ ní òbí ìfẹ́ lásán lálẹ́ ní ọ̀bẹ́ ṣùgbọ́n gbogbo tí ọkọ lè ṣe fún ìyàwó rẹ̀ ṣẹlẹ̀ ìsìlámù bá wọlé pé lálẹ́ àwẹ̀ àlèlé yàtọ̀ sí obìnrin tí ń ṣe kóṣù tàbí obìnrin tí ẹ̀jẹ̀ omi jáde lára rẹ̀ àwọn yẹn gbogbo eré lọkùnrin lọkọrin ní bá ti lálẹ́ yàtọ̀ sí pé ìpàdé lọ́kọláya gẹ́gẹ́ òní ṣe kí ni o òní ṣẹlẹ̀ ìpàdé lọ́kọláya òní ṣẹlẹ̀ kọkọ rẹ lè wà ní orí rẹ tó bá jẹ pé aṣọ bí ìró tàbí kankan tàbí kankan sí ara ó lè wà lórí ẹ ṣùgbọ́n ìjábẹ méjèèjì ò ní pàdé kò ní pàdé ọlọ́ni ẹ̀sìn bẹ́ẹ̀ wabtagu ma kataba Allahu lakum gbogbo tọ́lọ̀ ọba ìlú tí wọ́n kọ́kàlẹ̀ fún ilé wa. wa kulu washrabu ẹ̀sìn máa jẹ máa mú tọ́ba ti òru àwẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀mú lóru àwẹ̀. حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. لا تلبي أتجي asinu àjẹ gbogbo àwọn nǹkan tọ́lọ́ bá fún wa òru àjẹ gbogbo ẹ̀ títí a máa jẹ́ sàfó sàárì wa a kò tutù pa àjẹ ìtumọ̀ wọ́n kò ló wọ̀ ṣọ́rọ́bù o lè túmọ̀ kó jẹ tá à ń ti jẹ bọ̀ alákàlẹ̀ tó bá kan náà o tún lè wà bẹ́ẹ̀ pé oúnjẹ sàfó rẹ̀ ẹ̀jẹ̀ láti títí tí owó funfun òfin hàn lára òwú dúdú pẹ̀lú yíyọ àlùfájìrì. sọ fún wa yìí pé sàhó nínú àwọn àdáàbò tó wà fáwọ̀ yìí ẹ̀kọ́ tó wà fáwọ̀ yìí òun náà nìkan ti sàhó. sáré sọlá sọ pé fárúkú máa bẹ́ẹ̀ ní àsọ́ọ̀mì náà wọ̀ sọ́ọ̀mì máa kàn náà. ààrẹ wa tá à ń gbà tá a tọ́ sáájú wa ìyàtọ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn náà ní akẹ́lẹ́tò sáà jíjẹ oúnjẹ sàárì yẹn wọ́n ti ní sọ́sẹ̀ ṣáàrù ẹ̀yìn lẹ́sìn sàmúlò nípa àrọ́jà ẹ̀jẹ̀ sàárì ẹ̀rẹ́dájú ìkòkun ṣe kí ni o ìkòkun bẹ́ẹ̀nu sàárì jíjẹ. sàṣọ́rù yìí kìí sọ oúnjẹ wẹ téèyàn jẹ láago kan òru o lèyìn pé yóò di láago méjì òru yóò wá ní pé tó kù ní pé sàárì àsìkò yẹn kọ́ lásìkò rẹ̀ kìí sago mẹ́ta lásìkò rẹ̀ dáadáa téèyàn wá ní kankan ti ní pa ago mẹ́rin nígbà tó yẹ pé tá a bá wò láwùjọ tá a wà lónìí dábì sọ bàbá sọ pé fájúrò jọ á sì rí bíi five fifty á sì rí tí ọba five fifty two kan nígbà láàrin rédíò five fifty two òun náà ní wá sílẹ̀ báyìí bí ìbá ti afẹ́ jẹ sàfẹ́ o nígbà tí ìkókó ṣe é gbé débù rẹ dì ní ọ síbẹ̀ ẹ̀ mọ àwọn tébù yẹn ni wọ́n sọ fún pé tébù tèrè ni àwọn wọlé tí wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ nàá wọ́n làwọn olówó torí tí wọ́n bá gbé àmàlà wọ́n gbé àmàlà fún kankan lẹ́kọ́ báyìí wọ́n gbé ẹ̀kọ́ sí wọ́n gbọ́ bẹ́ẹ̀ yẹ lẹ́kùsí sí àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n gbé bẹ́ẹ̀ kú sí wọ́n ti kíni wọ́n gbé kalẹ̀ mọ̀mọ́ ebi ẹja ẹran àbẹ́ ẹ̀kọ́ ni wàrà wọ́n tún gbé àwọn nǹkan mímú oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi torí àwọn sọ fún wa pé ẹ tébù tirẹ̀ di ní àwọn ọ̀fọ̀nyí tó jẹ gbogbo oúnjẹ ni wọ́n máa sọ pé tirẹ̀ di òun ni tébù tirẹ̀ di ọyá sọ̀tọ̀ àwọn àtọ́yẹ pé àwọn ìlà ti délẹ̀ wọ́n là ní fúnfún yín ti wà lẹ̀ o ẹ̀ bá ti délẹ̀ kódà bí yẹn jẹ́ ní kí wọ́n sọ fún pé tébù tirẹ̀ di náà bí yàrá máa fi tá ti nìyẹn jẹun rẹ́ tẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tébù tirẹ̀ di náà tẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe wọn gbogbo ẹ̀ jẹ́ pàmò kọ́lé lẹ́yìn pàmò kọ́lé lẹ́yìn náà ti hàn àti wọn tó ti mọ̀ pé pàmò àyè tó ti dúnbò pàmò láti láti láti ilẹ̀ ló ti mọ̀ ọ́ dúnbò ẹ̀ báyìí ó gbé tẹ́lẹ̀ báyìí ó fi bọ́m. ibi ẹ̀ bá jẹ láti five jama àti five thirty bí ọ̀yọ́ kéèyàn ti jẹun tán. mi ò rò pé mo lè jẹ lóúnjẹ bẹ́ẹ̀ five to five thirty kí ni ìyàn sí ìyàn fẹ́ jẹlé agbájé yìí. ìgbà mélòó bá fà fani ìjẹta wọ ọkùnrin bá fà fani àwọn baálẹ̀ wọn lè máa yanra lórí kìrìkì wọn ra máa hàn àmọ́ irú àwọn tálíkà yìí lóde àwọn ti délé bá a sọ pàkà pàkà pàkà pàkà nílẹ̀ yọ sọ́kà nígbà tá a bẹ̀rù tẹ̀sí mẹ́wàá jẹ́ máa gbogbo tọ́ka lẹ̀ sí lọ́lẹ̀ ojú ti dá ilẹ̀ ti dá. sáárì nínú ẹ̀kọ́ ni pé wọ́n fẹ́ ká lọ lára kó tó di báàdì kò gbọ́dọ̀ yá kámákámá láti jẹ́ tipẹ́tipẹ́tipẹ́ ó súnmọ́ tó ti fáwọn ìfàjà àti kékeré o yóò yọ. torí báyìí kò sọ́nà ọlọ́sọ bẹ́ẹ̀ fún wa ìlà ìzánu náà ti kọ́ yìí mà á jẹ́ lórí fífọ́ wà á kọ́ ọ̀rọ̀ àwọn èèyàn níyàwó níbò tí wọ́n máa fẹ́ pẹ̀lú orin lópin ìgbà tí wọ́n bá ti ń lọ sáàrì lára tí sinú ti tò tí wọ́n ti dé sínú ó ní lórí orin làwọn bẹ́ẹ̀ ẹ̀sàríyàn gbẹ́mi lára oúnjẹ àjíjẹ báwa máa jíjẹun lóru a àlẹ́bí ni kò jẹ́ oníkódà tó ọ̀gá nìkan kó dà kọjá bọ́ dàda jẹ́ jẹ́ omi bíbí lù kan tó dà sọ̀kùn kọ́ má jẹ́ pé bẹ̀rẹ̀ fún ìyàgbẹ́ lámàlú ọ̀sẹ̀ kí ni ló ń gbà wẹ̀. àlùbáríkà tó ń tẹ̀ ní bẹ́ẹ̀ o pé ẹgbẹ́ ọ̀nà wa kọ́ ọwọ́ ìbùkún látọ̀dọ̀ ọlọ́run pé ìbùkún tí wọ́n ní bẹ́ẹ̀ ìbí náà fẹ́ àti pẹ́ni tó sọ pé gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálẹ́ wa Allah àdìsọ́nà òjíṣẹ́ tí ò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ànábì sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ nu sallallahu alaihi wasallam. ọlọ́dúnwà kò ló wá sọ̀rọ̀ bó ẹ máa jẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr títí yóò fi hàn sí òwú dúdú láwọ funfun látara òwú dúdú nígbà pé ìmọ́lẹ̀ àlùfájà yóò fi hàn sí kò lára òkùnkùn òru torí ẹ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam òun fi yẹ wá yìí pé nígbà tá a bá jẹ sàkóòrò yẹn tán tòmá afẹ́mọ sí àmà ìlànà ọlọ́run nípa ọ̀sán fún wa yìí pé ká wá gba àwẹ̀ dálẹ́ láti gbà sáré mọ́jà ìgbà lọ. á gba àwẹ̀ dálẹ́ lọ́sọ̀ fún wa pé àwẹ̀ òní àlẹ́sìnsá àní akílí wọ́n ṣòro bí wọ́n kó lè lè kó fìrọ̀ bìntòlọ́wọ́ ẹ̀ إلى غروب الشمس بنية التقرب إلى الله عز وجل ìka ẹnu ló kó níbi ìbàjẹ́ káàmù kíka abẹ́rọ́ kó níbi àdùn abẹ́ gbogbo tó lè tó ní lẹ́nu kéèyàn kára rẹ̀ ló kó bẹ́ẹ̀ kọ́kẹ́nu rẹ̀ ló kó bẹ́ẹ̀ láti gbà sáré fàjà rí òdodo ti yọ títí ìgbà tó mú fi wọ̀ pẹ̀lú àníyàn lè wá sọmọsọdọ̀ lọ pẹ̀lú àníyàn bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni tòun máa fi wọ́n sí àmọ́ ìlànà ilé ilé ìpàdé àwòyìn kalẹ̀. أي أكمل الصيام على وجه التمام أجل كاوة يقولون في هذا إلى الليل عليه أي إلى دخول الليل títí dìgbà tí alẹ́ òfin dé wọ́dọ̀ alẹ́ kẹ́bí gbòòrò bí sàm lálẹ́ ọ̀bà ti dé nílà bí mà ní wọ oòrùn gbólóhùn sọlọ tó sọnù àdéhùn tiẹ̀ ń wà hadith yẹn tí a bá wọnú tàṣíhù àwọn tí kò síbi náà tí a bá wọnú Bukhari a bá nínú ẹ òjíṣẹ́ ọlọ́run sọ́wọ́n sọ pé ìrẹ̀ akọ́bàlà lẹ́yìn ìhà náà tóru bá ti ń bọ̀ wá tóru bá ti dé láti dé báyìí. wà á sọ̀rọ̀ nàárọ̀ ní àrùnà bí ọ̀sán ti ti yẹ ìpadà láti bí yìí. òrùlé láti bí ọ̀sán ti yẹ ìpadà láti bí yìí. kọ́lá alábìlẹ̀ wọ̀ bọ́rọ̀ láti sàm tóorùn ti wọ̀. ọmọdé afọ̀rọ̀ sọ ìbá aláwọ̀ ti dé. bẹ̀rù járọ̀ ti wọ̀rọ̀ bíṣà pẹ̀lú kóorùn ti wọ̀ lásán báyìí. aláwọ̀ ti dé o kò sì sí nù ẹnu fi ẹnu rẹ ti di ọgbẹ ọkọ kó dàbí ọjẹ torí ẹ gbogbo ẹsẹ pé èmi ọ sábà tí dára wẹ fẹ ní ìlọjẹ o àwẹ mọ mi láti atọ òbí báyìí èmi ò ní fi sẹnu ó di bàtà bá ti wọn lé ó di bàtà bá ti ìṣá ìṣá rẹ ó rò pé orí gbọmọ pé àìjá ní mẹfẹ òun àìjá ní ọwọ́ àfi kan òbí kan sẹ́nu àwẹ̀rẹ̀ ẹni ẹni ẹni tí o ti jẹ kó ti jẹun náà ló ti jẹun ìdí ẹni tó jẹun lọ wà tó wà ló kún fún àwọn ló ti jẹun náà fáwọn ẹbí parí òbí àjẹrẹ ètò kó ìyá ló fi jẹrẹ ọkọwé sí kàbí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kò sórí bẹ́ẹ̀ nígbà wọn lẹ ẹni òsì jẹun àhàhà tó bá wà láà bẹ́ẹ̀ tó bá wà láà ọjọ́ ìgbàlá wí àwọn tẹ ìgbàlá wí tẹ bá wù wọn aláhàlà ni wọn kì í. أو الله أكبر من ولا الضالين هذه مدهمة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الحمد لله رب العالمين الله أكبر سمع الله السلام عليكم ورحمة الله السلام عليكم بعمله أتذكر صلاة العشاء يكون نتيجه torí wọn fi inú fi jẹ́ dàtọ́ wọn ti fara pa wọn. bóòlù bá ti yọ níbí báyìí tóòrù tí ọ̀sán ti yẹ ìpadà báyìí tóòrù ti wọ̀ ànábì ní aláwẹ̀ títí o ti sí ẹnu rẹ títí ọba jẹ ọba àmọ́ jẹ gbogbo àti dàbá kan ní ìyá jẹ èmi tí mo jẹun àti wọn tó ti jẹun bá kan náà wà. onímọ̀ wò pé wọ́n pa aládàá dé fún òṣèlú aládàá dé fún ayẹ ó yà bá àwẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ ayẹ olùkọ́ni sọ̀rọ̀ sọ pé àdìsẹ́ àdìkúnmọ̀ ìwò níyẹ kò ní kó tí wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti kájú sínú tí wọ́n sì lọ́ra jẹ sáré kódà sẹ́yìn Islam wọ́n fẹ́ púpọ̀ bí irú bá ti wà níbi kódà kó tó di bí irú àtúntò ìdí àgọ́ márùn-ún àbọ̀ kí n sọ pé àwọn àgbẹ̀ kọ́ọ̀dì ẹ̀rọ fẹ́ bọ́ ti ẹ̀wù Ah, ọ̀sán lásìkò yìí máa wo orúlé tí wọ̀ ah, ah, àwọn ẹ̀ bóyá ọlọ́run fẹ́ kọ́ kó fi hàn pé wọ́n sì lọ fi okori pé ọgbà pé ìjọsìn ló fi rẹ́ra ẹ̀lẹ̀ o dẹ̀ ọgbà pàwẹ̀ yẹn mú ọ àtọ̀tún àwọn ọ̀gbẹ́ bí ọmọ gbẹ́mọ̀ bá rẹ̀ gangan kò tẹ̀ nítumọ̀ gbẹ́mọ̀ bá a ah, nítumọ̀ bá o ọ̀yẹ́ kó nítumọ̀ bí ìtẹ́jú ogún ìtẹ́jú ti lọ àbọ̀pọ̀ àtẹ́jú ní ọyá tó lọ wò ní à ẹ mọ̀ tẹ̀tẹ̀ mọ̀ tẹ̀tẹ̀ wọlé láìpẹ́ náà ni mo lè dìbò ní ọlọ́wọ́ a lọ́wọ́ gbogbo kẹ̀kẹ́ yẹn ọlọ́ọ̀fẹ́. wíwọ́ òun tá a sọ̀rọ̀ rẹ̀ yóò máa wáyé pẹ̀lú pé tí ọ̀hún òòrùn bá ti wọ̀ nínú àkókò rẹ̀ kàlá bí ọrùn oòrùn fẹ́ pé kíkí ni nírọ̀lẹ́ yóò tún pọn yọ̀pọ̀ sọ lọ́ngbà tó bá ti fẹ́ wọ̀ yóò máa lọ sí àyè tó ti wọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tó bá ti fi ẹ̀ bí àpẹẹrẹ oòrùn kankan bíbi tí rẹ̀ kankan ọ̀hàn máa lókè oòrùn ti wọ̀ kódà tí kàmọ́ oko wà níta ẹnu tèyí. ìbámu tó ń pè kàmọ́ oko sáńpé ni àwọn ọmọ pẹ́ ní lòkò yìí tàyàn sóko ni àkùnrin ni ọmọ tí ìwọ yìí bẹ́ẹ̀ sì ni pupa ni àwọn pupa kàtọ́ kan wà ní ní ibùwọ̀ oòrùn lọ́wọ́ àwọn èso oòrùn roboto lòrùn ẹ̀rí tó òun òun lè ya bí máàpù kalẹ̀ òsì bí òsì lè gbé rẹ̀ kalẹ̀ òun kọ́ oríṣiríṣi máàpù tó yà kalẹ̀ sámà àmọ́ ọmọ pẹ́ lóko ni kò ní jẹ́ kọ́ ọmọ ọmọ pé ilẹ̀ ti tú náà fi ń pè táwọn awo pápá nù wọn gbé ní awo pápá pupa tó ń gbé ìwọlé báyìí àsìkò sáà yìí tó awo pápá pupa yìí tó ń gbé ìkiri wọlé àsìkò sáà yìí bẹ̀rẹ̀ ẹlòmíà máa dúró ti sàn mọ́ òkun yẹn wọ́n máa dúró de pé oorun díwọ̀ oorun díwọ̀ ètò ìdíjọ́ dodo ni bóorun ṣe kí ni oorun díwọ̀. tóorùn bẹ́ẹ̀ ti lè báyìí ẹnu ti ṣe o gbogbo àwọn pupa pupa lásán tẹ̀ ṣe òrùn yẹn tẹ̀ ń rí òní ìtumọ̀ ajẹ́pàwé náà lásìkò ní gbèdéke ó ní mí ó sì ní ìlà abẹ́rẹ́ ìlà yìí mí wá ìlà ẹ́ harful jar ẹgbẹ́ bí tó ti bẹ̀rẹ̀ ní mí ìlà náà ló tún parí mí. بالبداية إلى بالانتهاء من àti bẹ̀rẹ̀ إلى oníbi síkà parí níbo ni míì rẹ ti bẹ̀rẹ̀ nítorí wọn yìí fàjẹrẹ sọọdẹ nígbà tá a ti fàjẹrẹ olórí wa ti yọ níbo ni ìlà rẹ gbòòrò mi ṣá ní òfin rọrùn pé èèyàn ọkọ kóun fẹẹ gba àwẹ̀ méjì lọ́jọ́ kan lọ ìmọ̀ àlẹ́ mọ̀ pé mo gba àwẹ̀ lọ́jọ́ àwẹ̀ méjì ọjọ́ kan lọ tí èdè pé tọ́sọ pé wọ́n ti aláwẹ̀ lẹ́nu lọ kà fún àwẹ̀ pé ọ̀ wà gbàwẹ̀ wọ nìkan àwẹ̀ gẹ́gẹ́gẹ́ lọ́jọ́ méjì ọjọ́ kan sọ́gbà méjì kò lè tẹ̀ yọ kan làwẹ̀ téèyàn lè gbà ní ọjọ́ kan torí gbogbo tí jẹ mọ́ ojúmọ́ òun náà làwẹ̀ kó sínú àlùfáàjà rí yọ ìkíni gbà tó nù àwẹ̀ ò lásìkò wọn èdè kó lásìkò rẹ o. ìdínkù bẹ́ẹ̀ o ní apẹ́ tọ́sẹ̀lẹ̀ pé ọ̀fẹ́ tí àtùkù tí màá fi gbà yẹn ọ̀fẹ́ dìbò mí ń tẹ̀lé ọbẹ̀rẹ̀ nígbà tí oòrùn gangan gangan gangan bá ti wá yọ dáadáa ìgbà yẹn ni wọ́n tó fẹ́ bẹ́ẹ̀. tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala lè yàn fẹ́ gbà nígbà tá alifájáde òdodo ti yọ títí nígbà tí oòrùn ti òfi wọ̀. yíròtù àti gbàwé. pírọ̀tù yìí gbogbo tọ́ba ni wá jẹ́jẹ́ sàn àwẹ̀ ó dínkù bẹ́ẹ̀ a alájọsọ̀rọ̀ abẹ́ o gbogbo tí jẹ́jẹ́ sàn àwẹ̀ ó dínkù nínú pírọ̀tù yẹn ìjà sọ̀rọ̀ abẹ́ ìwòkúwò nínú tó lè jẹ́ kí ẹ̀sán àwẹ̀ ó dínkù ìjà sọ̀ra ìgbọ́ púpọ̀ bí orí orí ìjà sọ̀ra bẹ̀ nínú tó lè jẹ́ kí ẹ̀sán àwẹ̀ ó dínkù. bákan náà òfófó gbígbọ́ ọ̀rọ̀ gbígbọ́ òfófó bí wọ́n ti sòfó tàbí bí ó gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn èyí tó lè kó bá wẹ̀. bẹ́ẹ̀ náà wá ní ìmọ̀ sòfófó kankan fún ara rẹ̀ àti ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn nínú tí ò lè jẹ́ ó ti kí ni okùnrin. irọ́ pípa nínú tí ò lè jẹ́ ládàá bákan náà ike ṣíṣe ló tó ìjẹ pé ládàá rò ṣe kí ni o tó ìjẹ kù ni torí làǹtí ọ̀nà sọ fún ọ pé mọ́tàgẹ́dẹ́ àkọọ́lẹ̀ sóòrò ẹ tí ò fi ọ̀rọ̀ èké sílẹ̀ wọlé amala bí àti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wàlẹ́ ìtàlẹ̀ láyé ájà tó fi àyẹ̀bọ̀ àkàràmọ́hó kò ṣàrọ̀bà ọlọ́wọ́ ní tí ìpè tó nínú àwẹ̀ ní àdìjọ wọlé àbàṣì lọ́sàn bèbè parí ó ti fò gbẹgbẹrẹ lásán. wọ́n ló bá kọ́ ẹ̀mí nínú ilé ẹ̀ tó lóhùn ṣe náà fìlà lóru tó ti pé háùtó rẹ̀ òun náà ní àlàkè yá mú lásán wọ́n kà jìjì kò ní kò ní ẹ̀sán tí ó gbà lọ́dọ̀ ọ̀lọ́. básìkò yẹn ti kéré tó wákàtí ti bẹ́ẹ̀ kó ti kéré tó ń àgbọ̀dọ̀ sọ ara wa bí jàtijàti àgbọ̀dọ̀ sọ ara wa bẹ́ẹ̀ gbogbo tí ọba bófin ti ọlọ́run gbogbo tọ́sàkọ àwẹ̀ asọ̀rọ̀ abẹ́ wọ́n wọ́ pọ̀lọpọ̀ àwùjọ obìnrin yẹn ti bọ́ pọ̀lọpọ̀ ọkùnrin kódà ti tí ò ní tùmọ̀ fẹ́lómi ni yóò tùmọ̀ lé ọmọ yóò tùmọ̀ kọ́ báyìí. ọ̀pọ̀lọpọ̀ míì náà masters ní school kọ́ mọ́ ẹlòmí ọmọ ó ti ka ọmọ student lóbìnrin ó ti ka gẹ́gẹ́ bí ẹni wọn tí òun ṣe kí ni o tó bí nínú yóò kẹ́ fa ọmọ ọlọ́mọ kódà tó lè táwọ̀ ẹ̀ sí yóò tó tọ́ ẹ̀ bàbí àfi ká lọ ká lọ ọmọ tó ti bàlágà ìwọ ni ìwọ ni kọ́ náà bà lọ́wọ́ ìwọ ni kódà kọ́ fọwọ́ ẹ̀ lé òkun náà báyìí ó ju ọwọ́ rẹ̀ ó sùn ọ̀dún kọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀bẹ̀rẹ̀ lómìnira wọn. ẹlòmíràn tó fọwọ́ da ọmọ ní kékeré lùgbà yìí ní kálọ̀ kálọ̀ èèyàn wà mí èèyàn ẹlòmíì sùdẹ́ǹtì bọ́ àbá yọ fẹ́ kí ó tún ti máa gbàgbé ọmọ tó ti gbàlágà lómìnir a ìjà sọ àtòwò títí káàwó tó ní ìwọ̀ ni kátó wá pípa káàwó wa èwì dé ìwọ̀ rẹ̀ fún wa ní ìmọ̀ ọ̀dàgbàrà jàǹbá ti ṣe ìjà sọ̀rọ̀ fún ìjà sọ̀rọ̀ fún káàwó tó ní gbogbo àwọn kan yẹn ọ̀dà o ṣùgbọ́n ìdí ìwọ̀ rẹ̀ tún lé kókó nígbà tí ọmọdé ọ̀sẹ̀ kiri o nígbà tí ọmọdé ọ̀sẹ̀ wà níta lẹ́nu pàtàlì fájáde ti yọ títí dìgbà tó rùn fi wọ̀ ọlọ́ọ̀lọ́ ọmọ ọ̀ràn tẹ́lẹ̀ òbí ti dá ọlọ́ọ̀ni ká soso lọ́mọ ọ̀ràn tẹ́lẹ̀ òbí ti dá nítorí ọ̀sùn kéré o ló ti gbà wẹ̀ ṣé wàhálà ti ń bẹ́ẹ̀ ń dáwẹ̀ yóò yóò tó ni yóò tó owó déyìn wá pé a ah! yóò yẹ kí wọ́n bá wẹ̀ jẹ́ pẹ̀lú gbogbo àwọn tó yẹ ju àìjẹ́ àìmọ́ àìwò yìí sẹ́yìn ìbàjẹ́ torí aláwẹ̀ ọmọ nǹkan ìjà rẹ̀ láti fura tó gbọ́dọ̀ nínú sọ́lọ̀ ló sọ ń pa àwọn ọ̀dọ́ tá a ti kàdé kọjá lọ pé yá má ṣẹlẹ̀ ṣẹ̀wá ẹ̀yin ọ̀dọ́ làǹgbà mọ̀ ní sọ́tọ́ àmì ń gbogbo ìgbà àtàrí tó bá ní kàpánu yín pẹ̀lú ẹ̀sẹ̀ sọ wọ̀tí wọ́n fẹ́ yàwó fẹ̀yìn náà ro akọ́tọ̀ lè bá sọ̀rọ̀ yìí fẹ́yàwó jẹ́ kó lè rẹ́jú ẹ̀ lẹ́kọ̀ọ́ ní mọ̀ wo bìnrin olómìnir garagara wà á sọ́nù lè fari tó jẹ́ kó lè sọ abẹ́ rẹ̀. àìsàn tó bá ń dáwẹ̀ oníwobìnrin wò kú débi pé ìròkòrò oṣù wa náà kan rẹ̀ kò ní lọ tètè kúte yóò sọ abẹ́ rẹ̀ torí pé kọ̀ọ̀kẹ́ ti sàrò mọ́ tẹ́kìlì o gbogbo iwájú ọlọ́ kì í ti pé tùmọ̀ rẹ̀ ní pé tọ́ba ti ń gbààwẹ̀ kò ní lágbára ìjọ ọkùnrin o ìjọba ti ka hadithi ní ìlànà tó ọkùnrin tó lọ súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án ọ̀nà ìbára ẹ̀ nígbà àwẹ̀ pé wọ́n àdùn lára rẹ̀ ṣùgbọ́n láwùjọ ọmọ kọ́ṣìn ara rẹ̀ yóò mọ pèsè ara rẹ̀ àti àwẹ̀ nígbà yẹn pé bóòlù àwẹ̀ yóò ní ìbàjẹ́ bóòlù ẹ̀sán lè fi ní ìdìbò yóò mọ sọ̀rọ̀ ẹ̀kọ́ níjẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ káwa náà ẹ̀jẹ̀ sọ̀ra wa láwọn píríọ̀dù yẹn náà ẹ̀jẹ̀ amójútó ìṣe olóore láti àwọn kan tó pọ̀ tó dá nínú Ramadan ní àwọn píríọ̀dù wa lọ́sàn-án náà píríọ̀dù wa ní òru àbí Allah subhanahu wa ta'ala pẹ̀lẹ́ kejì tí wọ́n fẹ́ tó parí ojú ayé wa yìí ọlọ́dà kò ní àgbàjá o nípa Ramadan náà ṣe ká gba gbogbo ẹ̀ lápapọ̀ وعلى اله وصحبه وسلم تسليما كثيرا.